kò sólókó lóko. kò sólókó lóko. àìsílẹ̀ olóńgì ni ilé di ilé èkúté yìí. ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko wù. ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló sọ́wọ́ àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. ẹni ẹni kò fẹ́ni lójú tó bàtà sẹ́nu ètùmọ̀ àrègbà wà ó lọ́wọ́ àfọ̀ jù fẹ́ ni ọ̀rọ̀. bírọ̀bá lọ lógún ọdún ọjọ́ kan ló ti tọ́ ọba igi ọba fẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́ ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlẹ́ gbòòrùn àṣebí o bí kò ilé àṣebí o ìmùtẹ́rí kò jẹ́ alẹ́ o. fi wọ́n lẹ̀ mo ní ká kàn fi yà kékeré ka wọn ni. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí a pàjòyè mẹ́ta níta gbangba níjọ́ kan náà. dúró nínú nǹkan wá ọ̀nà láti kó àwọn ìjòyè kúrò nínú ìlú yẹn gan. like a jailbreak. adéǹjẹ́ o. Dàpọ̀, there has to be a way. There has to be a way. Well, maybe in the past, nígbà tó jẹ́ wípé àwọn aráàlú ló ń But right now, we have military men. <sighs> So, kí Sheba. fẹ́ Sue him, of course. Of what charges? <gasps> Abuse of fundamental human rights. Ah, ah, kàn lè detain formal. But we kill people. How strong do you need that to be again? How strong? But bó ṣó mọ̀ wípé involvement ẹni kéèsì ó jẹ́ kó wà risky fún ẹ look i will bring that man down even if it takes me my last breath while i'm at it. Junior, ọ̀rọ̀ yìí dẹ̀ ti wá di nǹkan mi o. I am just concerned about your life. Oh. Stop! Stop being soft on me! Eh, mi ò ní ìṣùpá pọ́tì yẹn mi ò ní ìdè. I'm sorry sir. You should have a letter. To ju àlá ti sọ pé former military man èho general major general in the army, ti serve with my young blood now I decide for whatever strange reason to murder somebody in the open. how will every station máa wà lókè a ní kí wọ́n nullify threat yẹn ẹ di èrò police station kí ni kí n sọ fún àwọn ará ìlú pàkúrọ̀ tọrọ yìí bá le jù báyìí lọ ṣó máa gbé yín lọ sí court ni or something. no no. tí ò bá wá tún yín lẹ́ǹkan tí títò bá gbé ọ̀rọ̀ mi ìwọlé ẹ̀dẹ̀ mọ̀ púpọ̀ bóyá ẹ̀ mọ iṣẹ́ gan. a ní kó farabalẹ̀ sẹ́ kó o sí nǹkan kan náà. Ah, ah. ìfarahàn. báwo lẹ ṣe wá ń ṣe bí ẹni pé kò sí nǹkan kan ẹ wà calm báyìí bí ẹni pé nǹkan kan ò tiẹ̀ ṣẹlẹ̀. nítorí pé mo mọ̀ pé mo wà safe kí ni wọ́n fẹ́ sọ ṣọwọ́ mi ni wọ́n bá nídìí ikú àwọn olóyè mi. Hmm. lakini mimi nilikupa senti. Oh. Wesbekbe ekmele yakoma berelu question. ya. Sori. Tó bá rẹ́dí láti play lọ sí right. Kò rẹ́dí láti ta àtọ́. lè fẹ́? Junaid's right to, the we Wow, this is good. Of course. you want. My advice ẹ kó máa Otherwise, I will look at my ring cut lọ́wọ́ away. I wonder, dà kilo deto ti handle case yìí fún wọn. kí Be mad, honey. I'll get me out of here. She will get attention there. A lot of pictures just for fun. Right. or what? Oyemi, good answer. If I refuse, Oh, okay. Only choice, Major. Be my attorney and ensure I'm discharged. Gallop a man and cut all Or get yourself out of the way by standing down Deita para mim. Ó yá ká jọ dáhùn sí ìbéèrè yẹn. Hmm. Junior. Mi ò gbọ́dọ̀ ló máa ṣẹlẹ̀ sọmọ mi? àdìwá ọ̀nà tó máa fi twist ọ̀rọ̀ rẹ̀ ó pọ̀ jọ máa fún ẹ ní limited sentence and uh, máa fẹ́ ka address ọ̀rọ̀ yìí using the instruments of the law. nǹkan tó ń sọ yìí ni but I'm not just your client. I am your sister. Your blood. Agumi, mi, the picture yìí. Ó ń dá ìtàwọn ẹlòmíì. A lè fi fọ́ọ̀mù iṣẹ́ evidence pé set-up If I may be indelicate, what's sí bá ṣe fẹ́ tí ọ̀rọ̀ yóò fi ní tarnish image mi kò dẹ̀ ṣe ta ṣe fẹ́ spin ẹ̀ tí mi ò fi ní lọ sẹ́wọ̀n. ṣé mi ti wá promise mọ́ mi pé ó máa mú òun kúrò níbi tí wọ́n wà ṣó wá yẹ kó jẹ́ pé mi ni mo tún máa lọ bá wọn bẹ̀. bọ̀rọ̀ kìíní Um, have your say. ah, Junior, joke náà. Ó sọ pé ó fẹ́ Um, I am pulling out of the case. Jimmy, when you pull out in the case, there will be a problem. Well, I'm not going to ask you why. Thank you but tí ìwọ bá sọ pé o fẹ́ pull out of the case ibo la ti fẹ́rẹ́ lómi tó máa gbé e sórí bí ìwọ ta fi máa rọ́nà mú bàbá yìí. I don't care. How have my life to live, you know. One life? Well, <clears throat> ọ̀gá mi Adé Fọlájú wọ́n sọ pé àwọn fẹ́ rí mi. Ìròyìn kàn wọ́n lára wípé pàkórọ́ ti wà upside down látìgbà tí wọ́n ti pa àwọn olóyè yẹn. Well, I'm not surprised. <clears throat> Are you going to walk away? That was to be honest with you, you live in a shithole. Get yourself a new apartment. Yeah, I, I uh, hope it, I, I hope you've been good. It me doing what recalling. Uh, ah, this is the time to act, and I am so glad you think so too, sir. <laughs> ó máa rò pé ó mọ̀ mí gan ni o. Ah, well maybe not gan but àtijọ́ ń ṣiṣẹ́ papọ̀ for a while so I should be sure about some certain things. Uh, young man you good. Yes. Excuse me. See on the other hand èmi ni mo mọ̀ ẹ́ because I know right now you are thinking of taking action against Papulo. As I should agbófinró ni mí na. But I took you off this case four weeks ago. kept sneaking around mom of mọ̀ fear because mo yes it was tough on you but other way, you are beating more than you can chew right now stand down now. but sir. I want to take that. But sir, the criminal we've been haunting for a while finally makes a mistake and you want me to stand down? Tani criminal? That that that that ló ṣe mistake. you can't be sounding like this sir the evidence is right there before us. some of the evidences are inconclusive. he killed people three people am I the only one with the sanity of my mind here. and that is disrespectful towards me. ọ ṣé mo jọmọdé ni àbí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí interrogate àwọn èèyàn ni. ẹ má sir. okay let me advise you you will make a good police officer That is only if you don't allow your emotions to cloud your judgment. Everyone just thinks I'm a bad officer these days. I don't think so. You just had a bad moment and uh, it's not even your fault. Ẹjọ́ tèmi ni. Èmi tí mo fi ẹ́ sí head of unit mẹ́ta ṣe. So kí ló sọ? Àṣẹ lóòótọ́ ni. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ní kí ni ṣẹlẹ̀? ẹ̀yin ò sí lọ́jà lánàá ni. Ah, ojú tèmi ò rí bi. òtọ́jọ́ tèmi ni kó rọrùn ah. àbí àbí bẹ́ẹ̀ kọ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ mo ibẹ̀ ilẹ̀ ń ti general lẹ́yìn pé kọ́ kọ́ kí wọ́n kó ti fa sọ́tọ̀ kọ́ má tẹ̀ lọ́rọ̀ fa àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ṣọ́ ńlẹ̀. ó sì mọ̀ mí o ó yẹ kó yí ọ nídìí tí mo fi ṣe tí mo ṣe. Hmm. ó nídìí tẹ́ fi ṣeun tẹ́ ṣe. bẹ́ẹ̀ ni ṣe fẹ́ gbọ́ èmi ò tiẹ̀ fẹ́ mọ ìdí yẹn rárá ẹ gbá ìdí yẹn kẹ́ ẹ gbá sọ́dọ̀ ara yín mi ò fẹ́ mọ ìdí tẹ́ fi hùwà tẹ́ hù nígbà tí yóò tọ́. ṣé ìwọ mọ̀ pé general ló sọ fún mi ipe gbogbo tó ń bá ti ń wí ni kí n máa ṣe. ó ti ẹ̀ dá lọ́ọ̀dá wí ni wọ́n máa wí. yẹn wá sọ fún ọ ètò wa jẹ́ pàbàmbarì ibẹ̀ ọ̀sẹ̀ kejì ní tí general ti gbé ọmọ mi tí ì fojú kà. ọmọ yín. bẹ́ẹ̀ ni àmọ́ ẹ wá kọ́ ní ìsìn. ó ti wà lọ́dọ̀ mi ṣùgbọ́n tó wá yà mí lẹ́nu ń bẹ̀ ni pé ní tí fojú ọmọ òun rí ó gbò jìgìjìgì. bẹ́ẹ̀ mo sọ fún ọ àárọ̀ ni o ọ̀sán ni o alẹ́ ni o ẹkún ni ń wà mọ́. ìyẹn lẹ́yìn tó ń gbé padà wá báyìí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pàbá ń bari ibẹ̀ lálẹ́ àná lọ́mọ ìbá ké sí mi ó ní kí n sá pa òun ni àyà mi já. Ja mo wá wò pé kí ni general ọba àṣẹ fọmọ yìí tó fi ní kémi bàbá wọn wá pa òun. ó ní kẹ́ ẹ pa òun. tó bínú o. gbọ̀rọ̀ kìíní. You are not staying away. Let's just allow an assigned police officer deal with this case and stop getting over your head. I can't even ask questions well um, jẹ́ kémi lọ continue ìwádìí mi ní ìpàkùrọ̀. perfect if you ask the right questions you will discover that it's been General's doing. he insist he did nothing wrong. He even said he was not the one handling the weapons. But the soldiers were acting on his instructions. Ṣé ìwọ wà níbẹ̀ nígbà tó instruct wọn? Tẹ́ ẹ bá béèrè dáadáa. Ẹ torí ẹ náà ni mo ṣe ń lọ ṣèwádìí nípa kúrọ́ yìí. Well, at the end, ẹ máa realize wípé I've been right all along. o ṣe mo ti gbọ́. wọ́n máa ń tọ́jú yín gan-an. You people are minutes away from an injunction. Even the commutation cannot save you out of this. Ó dà pé máa pẹ́ níbí báyìí. You might have fooled my boss, but you cannot fool me. Ọ̀dẹ̀ the long pe ọ̀gá No, but you just did. Oh. Would you like to behead me too? kí ló ń ṣe ń bí. láti wá sọ fún yín wípé ẹ ò lè tàn mí and i make a vow that gbogbo ọ̀nà tó bá possible ni mo máa take láti make sure wípé ẹ face ilé ẹjọ́. good okay go go now. yes i will go but ẹ máa face ilé ẹjọ́. small boy. ṣiṣẹ́ lórí ẹ̀. Look, do you have any other plan? Then watch me. General ló wà ní ẹ̀. General doesn't need a why. Look, I am not in the mood to discuss his stupid needs. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo máa pè ìpadà máa pè ìpadà. Debbie mo tẹ̀lé imagine how worried she will be right now. so kí ni ọ̀gá ẹ̀ sọ. Ah. Uh. I'm off the job for good. Look, you have been off the case for, for a while now. That's like it's still news. I'm talking about general here. Wọ́n padà lọ sí Pàkúrọ̀. Láti lọ continue investigation. Hello sir. Ah, La sir. Ibo ló wà? Mo sáré lọ jẹun ní sir. Ah, ọ̀gá ṣé kò sí? Uh, okay, sir. I'll, I'll be on my way right away. Kino, ló I'll see you. Kí ló? Detective. Hmm. kí láti wá fẹ́ ṣe ọ̀rọ̀ àwọn aráàlú sí báyìí. eléyìí ogun àwa kọ̀ọ̀kan wa. kò kàn wá kẹ́. kì í sọ̀rọ̀ tiwa o. ó kàn wá ó tí <laughs> a ṣubú. nítorí bá tètè falẹ̀ gbogbo tó ń bẹ ńlẹ̀ yìí ìlú lè túmọ̀ o. àmọ́ ìmọ̀ràn tèmi níbi tí ọ̀rọ̀ yìí ń lọ yìí ni ká gbé tí a fi yan ọba mi sípò. ìgbésẹ̀ burúkú wo nìyẹn. Ah. olórí ẹ tiẹ̀ wá nílé. kí nìyẹn ní fi ṣe tí ẹ̀gbọ́n náà ṣebí wọn ní ọ̀rẹ́ kábíyèsí nìwọ. títí dọ̀la ọ̀rẹ́ kábíyèsí ni kó lè dáná ní gbogbo eré tí mò ń sá káàkiri. ìwọ jẹ̀bi o ò bá wà nídìí kí ìlú lè bàjẹ́. olórí ṣé ẹ ti ní wa sínú tẹ́lẹ̀ ni. ìyẹn kọ́ ni mò ń sọ sí. olórí tí ẹ ní gbogbo àti. ẹgbẹ́nu burúkú yín sọ̀hún olóbìnrin lẹ́jọ́ bí mo tẹ̀ ṣe ń wò yín inú yín tiẹ̀ ń bí mi ó yá ẹ dìde. olórí ṣe ń lé wa ni ìta ṣe ń lé wa ni. mo ní kẹ́ kó ṣe yín bọ́ta. ìdí màá wí màá ní pé ká jáde. ẹ ẹ wò ṣe rí ohun tó tiẹ̀ ṣẹlẹ̀. ṣé ti yín dì ni ah mo fẹ́ràn. wo ó ní ajá. guard. sọ ọgbọ́n tó lórí wí ni ó lé wa nù tó ní dìde bọ́ọ̀ bá ti dìde ní inú kò ká bu ọbẹ̀ ojókòó sí. guard. àtọ̀ gbọ́. Hmm. ẹ̀yin ẹ̀ṣọ́ hmm. I don't want to see them here again. Hmm. ẹ ti tọ́ lẹ́ẹ̀kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Um, orúkọ mi ni CSP Adéfọlájú a kàn fẹ́ fi àwọn ìbéèrè kan wá yín lẹ́nu wò ni ṣé kì í ṣáṣe pé mo ṣe. a ní pẹ́ mọ̀ yẹn. mo ń gbọ́. nǹkan tí wọ́n sọ nìyẹn o. Mm-hmm. <laughs> Mm-hmm. irọ́ pátá ni gbogbo tẹ́ ẹ náà sọ yẹn. ṣé ẹ fẹ́ kí n play tape tó wà lọ́wọ́ mi fún yín. Ah, ah. bẹ́ẹ̀ play ẹ̀dọ̀tún la mẹ́ta ìdánilójú wà pé gbogbo tí wọ́n sọ yẹn tí kábíyèsí sọ irọ́ ni kábíyèsí fúnra ara ẹ̀ ló ní kí wọ́n pa àwọn ará bí mi. àbọ̀ ohun tí kábíyèsí sọ fáwa ni pé àwọn ò tiẹ̀ fẹ́ tẹ̀lé òfin tẹ́lẹ̀ àwọn èyí gangan lẹ fara ya pé kò jọ wọ́n ní ká tó wí ká tó fọ̀ ẹ ti ẹ ti arrange wọ́n ti pa àwọn ìjòyè wọ́n láwọn kan wọlé àwọn kan rí pé ẹ ti dá wàhálà lé rẹpẹtẹ ni. kábíyèsí ló sọ bẹ́ẹ̀ àbí. yes mo sọ náà kábíyèsí ti forí gbálẹ̀ kábíyèsí wa ẹ̀kú lè mọ ọba wájú àwa onílù lọ kábíyèsí ti forí gbálẹ̀ ṣe rí nǹkan tó ń ṣọba ní gbogbo àwọn atrocities tí wọ́n ti commit ara ló ń fún wọn. ẹ ṣe wá rí <laughs> bàbá bọba jiro ṣe rí nǹkan kan tó lè yọ ẹ̀yìn báyìí ni pé ṣe rí àwọn ìwà burúkú tẹ́ sọ pé kábíyèsí yìí ti wù yẹn kẹ́yìn ṣàlàyé ẹ̀ fáwa. tí n bá sọ kí n kú good gbogbo ẹ̀ pátá ni máa sọ tí máa là fún yín pátápátá oh good èmi mo sọ bẹ́ẹ̀ good tí n bá jẹ́wọ́ gbogbo ẹ̀ pátá kí n kú. good ẹ wá gba statement yín bẹ́ẹ̀ good. <laughs> Yes. Tálẹ̀ bẹ̀rẹ̀. Olóore ni mo bẹ̀rẹ̀. Lájìbọ̀. Mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ bi wọ́n ni. Ó ní ṣe pẹ̀lú ìwádìí tá à ń ṣe lórí ikú àwọn olóyè. Well, Olóore fẹ́ rí anybody sìn. Ìwọ tí ẹ lọ́nà kò sọ fún wọn, nǹkan tó ń bá sọ kò jà ń gbọ́. tell me to sit. You won't tell me to sit. Oh God. Yes, Kilefeo. I am here for questions. What questions? ó ní ṣe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ yín àti àwọn olóyè tó kù. well mi ò ní kankan bẹ́ẹ̀ anybody sọ. well ah nígbà time yẹn rárá just one or two questions and then we'll be done. she don't get it a ní mi ò sọ̀rọ̀. You sound threatened. Are you afraid of something? One step closer and I will define fear through your nerves. Good riddance, but rubbish name! Hold up, down! brink of Deji's death. mi mọ̀ kan tó dé tí ẹ fẹ́ fi rí oore tí mo ṣe nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn nítorí títí yín ni mo ṣe ṣe ah wait a minute do you have a soft spot for that boy. that boy was my only option to leave this place. ló ń ṣẹlẹ̀. tẹ bá dé station wa ẹ máa máa mọ̀. Aminu kí ló ń ṣẹlẹ̀. I will advise you to stay away because I'm working under instruction and I will advise you to to remain silent because everything you say shall be used against you in the court of law. Moving. àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni léyìí ẹ̀gún ló fi sọ́wọ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.